hello how are you ẹ̀yin èèyàn tèmi kí ló ń ṣẹlẹ̀ yà ẹ̀ good to see you again ẹ̀ yà yà yà yà ẹ gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ ní ìlú sìn ó wà òkè wà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìjọba yẹn ìjọba kó ó gbé five five naira fáwọn governors last time láti lè fún àwọn aráàlú ní palliative five five naira bọ̀ èmi wá fẹ́ kó yéjọba fáfá bílọ̀ tó ń fún àwọn gómìnà yẹn kò make sense kò nídìí gbogbo yẹn fáfá bílọ̀ máa fún fáfá governors ní fáfá bílọ̀ kó máa fún àwọn ará ìlú you don't need that because federal government ó ní account number wa ó ní BVN number wa so whatever you want you want to give it to citizen you should do it through BVN and our account number so kẹ máa ní ẹ̀ ń fún gọ́vnà ní fáfá bílíọ̀n náírà kẹ kọ́ wa máa fún wa ní rice èmi bí èèyàn kan sìn ìlú tí mo wà ń sìn mi ò tí ì rí nǹkan kan gbà àwọn tó dẹ̀ ti rí nǹkan kan gbà dẹ̀ríkà ni à ń gbọ́ pé wọ́n fi ń pín ráìsì fún wọn agolo míìkì la fi ń gbọ́ pé wọ́n pín ẹ̀wà fún wọn ṣé ìyẹn náà fẹ́ jẹ fún oṣù kan pẹ̀lú gbogbo owó epo tá a mọ̀ pé wọ́n àti gbogbo inflation tí removal of this subsidy tó ti cost fún wa ṣé dẹ̀ríkà rice yẹn ló fẹ́ sọ̀tì issue yẹn òun ló fẹ́ solve issue yẹn because I don't understand so tí government bá ń gbọ́ mi right now mo fẹ́ kán tún palliative yẹn kán tún ṣe in the sense that pé owó yẹn because a mọ̀ pé tẹ́ bá fún gómìnà lówó kò ẹ̀ lè gbà padà mọ́ ẹ tún bá wa wá ànádá owó míì ànádá owó tẹ́ bá save through subsidy ẹgẹ́ ti wa bó jẹ́ two two thousand naira lẹ́lẹ̀ fún èèyàn kankan two bvn ni they will pray for you they will pray for our president it's not that pé kẹ́ ẹ máa rán gómìnà sí wa ríran gómìnà sí wa kò ní kankan ṣe kò wọ́n lè jíṣẹ́ dáadáa o last time like this tí president eh, Buhari nígbà yẹn former president Buhari ó ní good intention fún wa ó fẹ́ fún èèyàn kọ̀ọ̀kan ní tírí tírí million naira in each maybe about five five hundred people in each state àwọn governors wọ́n dẹ̀ ajáàkì program yìí wọ́n gba owó yẹn wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wá get orúkọ àwọn èèyàn two two hundred they are now giving them two two hundred k kí ni two two hundred k tó ṣe ìyàwó ní two hundred thousand naira fẹ́ lé lọ kò lè lé anything in this Nigeria that we are the only thing tó lay lé poverty lọ tó lè elevate poverty starting from three million five million naira so if you think you give somebody one million naira pé ó máa strive from that àbí ó máa ó máa make ó máa ó máa lay ó máa kó ó máa move that person from out of poverty you are deceiving yourself please so ni mo ní kí n fi tó àwọn ìjọba wa létí ìyà ń jẹ wá gan o ìyà ń jẹ wá a gbọ́dọ̀ máa jẹ́ kó yé ẹ má rò pé bí ààrẹ jẹ wá bọ̀ a kàn jẹ́ ẹ̀ a kàn jẹ́ ẹni tó rọ́kú ni àárọ́kú ní nàìjíríà kò wá ṣe pé torí àárọ́kú nàìjíríà yẹn kẹ́ máa tún fìyà jẹ wá sí tí ẹ bá ṣí ẹni palliative ẹ jẹ́ ká mọ̀ pé ẹ ṣí ẹ palliative bọ̀ kò sí kẹ́ wá ṣí ẹ palliative kẹ́ máa fún governors ní five five billion naira àwọn tán ti yó already ó ní Your allocation tó ń gbà every month what are you dey using that allocation yẹn for àtẹ̀gbá wọn tó ń lò tó fi ń ṣiṣẹ́ àwọn kan wà wọn lò wọn fi ṣiṣẹ́ they are getting that money and saving it sí foreign account ẹjọ́ onímọ̀ ní kí n fi tó àwọn ìjọba wa létí we can't continue like this and we know you want to share any palliative let it be through our bank account onímọ̀ ní kí n fi tó yín létí mo criticize yín o mi ò bú yín o mò ń kí yín ni o ẹ̀ ń ṣiṣẹ́ o iṣẹ́ yín dá o ẹ̀ má wàá torí yẹn gbé mi o ọmọ mi kéré o ẹ ọmọ mi kéré o ẹ má wàá gbé mi o ẹ̀dẹ̀mọ̀ àwọn kan náà lèmi náà ń bọ̀ o ẹ má ẹ má ẹ má ń di mi o mi ò bú gọ́vnà o gọ́vnà mo ní ẹ̀ ń ṣe dáadáa ni o ẹ five billion yẹn mo ní ẹ̀ ná dáadáa mi sọ pé ẹ̀ ná o ẹ má lọ máa wá mi kiri pé ẹ bọ̀bọ̀ tó ní kí president má fún wa lówó mọ́ ẹ jẹ́ ká mi ẹ má mú mi ẹjọ́ o mò ń bẹ̀ yín ni o but owó yẹn five billion kò lè dàbí pé kán ṣí ẹ̀ tú bákà kan ti wá tí gómìnà bá ṣí ẹ by five billion naira within Lagos wá wá million naira tí gómìnà bá ṣí ẹ wá wá million naira fún èèyàn hundred hundred ní Èkó fún èèyàn hundred that is about one hundred million tí wọ́n bá ṣí ẹ̀ fún èèyàn two thousand ṣe ti mọ iye tó jẹ́ òní mo ní kí n sọ fún yín ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe jọ kò ní í ṣe pé ọdún mẹ́rin a tún lọ a tún lè ríṣẹ́ ìjọba yìí ẹ dẹ̀ mọ̀ pé renewed hope la pé a gbọ́dọ̀ rí hope yẹn kọ ìjọba yìí èmi fi wé ìjọba Abíọ́lá ni gbogbo nǹkan tí Abíọ́lá fẹ́ ṣe fún wa nineteen ninety three tíjọba yìí bá ti fẹ́ẹ̀lì tí ò lè ṣe ó mì pé tábíọ́lá bá wọlé ńgbà yẹn kò lè sí òpù kankan nìyẹn so mo ìjọba yìí lèmi fi ń wé Abíọ́lá báyìí ìjọba Abíọ́lá mo ṣẹ̀ mọ̀ pé ó wọlé yìí mo dẹ̀ mọ̀ pé bàbá mi Jagabam will not disappoint us so ẹ jẹ́ ká wo nǹkan tí bàbá máa ṣe bàbá ló lè ṣe o ẹ o ti promise wa ni kò ń sọ owó ni bàbá ń wá kí ló fẹ́ fowó ṣe owó owó jẹ ó ti bàbá ti yó already so let's see what will happen God will help us o thank you bye.